لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين البيت مثابة للناس أقوقني أولو أتنوا فيكم وأمنا وإن أسيني مثابة كم يوم روابي نقبع طبعوا kò sí pé ní òtútù láwàáyí inú orú láwàáyí ìwọ ọmọ pé ago kan orú ti lù ní ọ̀ fi ayé sáà àti ìṣá àmì lẹ́ilé àwùnàhàrù wà ámìnà nígbà tó lúwa wá ní òun se ilé ọlọ́run ní ààyè fọ̀kànbalẹ̀ sẹ́mọ̀páwà náà ó ti mà dájú ẹni tó wá gbé ẹrù lọ kàábà tí ọ̀jẹ́mi àwọn èèyàn balẹ̀ bẹ̀rẹ̀ látorí ẹni ọ bá fa káwọn èèyàn ma yí àpò wọn wò pé sí wọn ní rẹ̀ lówó òun sí ọpósìtì ń tọ́lọ̀ ní kéyìn ó se torí amúnántọ́lọ̀ ń wímbẹ̀ òní pé kí wọ́n ní security in every respect lórí ẹ̀mí wọn lórí dúkìá wọn àmá ń jorí bẹ́ẹ̀ má lónìí pàtàkì jùlọ lórílẹ̀-èdè wa táwà wà yìí nígbàtọ̀ ipáwẹ̀ kùn láàbò lèyàn ti rówó àkàmà celebrate owó ni ní ẹ̀bá lọ mọ́kà lera wọn lera wọn nísìn tó jalè tó gbé ogbẹ̀ tó dé tí ń sin àwó kọ́dá fún ní ẹnbílóòpù mọ̀lúdí ẹwà bá wa dá sí àwọ̀ ọmọ maksabu kan halali ni àbí haramu àfìgbàtà bá sí mọ́ ní nigeria tó yí padà ní ti torí pé kò rí bẹ́ẹ̀ lánàá báwa náà ti kéré mọ̀ yìí asábọ̀tán bàbá tó ń pè ní damaza ní kano mọ̀rùkọ́ sí ń bẹ̀dì sí àbí maitama sule nínú àwọn tó kéwú tí wọ́n kàwé ni èmi gbọ́ lẹ́nu bàbá maitama sule báyìí rí ńgbà wọn bí wọn pé èése tí gbogbo ẹ̀ dàrú báyìí lónìí kò rí bẹ́ẹ̀ ńgbà tẹ́yìn ń ṣèjọba ní first republic yìí ẹgbà àwọn kan prime minister bí wọ́n jẹ nǹkan kan gbà kí ni wọ́n ní bó lẹ́yìn ṣe ṣe táwò orí ṣe lónìí èsì tó fọ̀ lọ́bá ń tàn wí ìmọ̀ kàmọ́ mọ́ yàtọ̀ àti ẹ̀tọ́ mọ́ pa lówe àtòwò àlàálẹ̀ àtòwò àrámọ́ ọlọ́sàmọ́ fi kẹ wọ́n yàn mẹ́ gbogbo this mentality kò sílù tí ma wà tí ò ní ma rí bí tí ń rí bàbá yìí ní the only difference tóhun lè rí nísìnyí wọ́n bá kọmpí àgbésí ayé tó sì báhun tóhun èkú àtẹ̀yí tóhun tóhun náà wà lọ́dọ̀ òun ni pé ń gbà àtàwọn kò sí tí yẹn kọ́rẹ́ jìyàn kí sọ́ọ̀sì owó rẹ̀ ọmọ jẹ́ halali kò sí tí ń se gíní tí yẹn kọ́rẹ́ jìyàn pé sáti lówó gbogbo bí ọ bá ti lè wọ́ wá kò nítùmọ̀ ń gbà wọn bàbá rántí pé nígbà wọn gbogbo àdúgbò tí yẹn bá wà ní kánò làwọn sọ ń tọrọ ma kánò ni báwọn yẹn bá kan rí tẹ́nìkan kan lówó kan lógigi kan tí wọ́n mọ̀ pé ṣọ́ọ̀pù ló sí ni àbí gẹnìkan ní tà ní àbójógún rẹ̀ ni tí ọ̀sá nídìí wọ́n the next thing tó ń kálùkọ́ ọmọ ṣe ni pé ń kálùkọ́ wà pẹ àwọn ọmọ rẹ̀ orí tẹlifíṣàn bàbá ìdí ń sọ ọ́ pé lámàáyín ọmọ sọ́ọ̀mọ̀ yóò lóun mọ̀ tọ̀ bẹ́ẹ̀ bá jọ lọ léèwé báwọn bá rẹ̀ bá jẹ búrẹ́dì kù tán bá bùnrin ẹmọ́ jẹ́ o búrẹ́dì haramu ni o bẹ́ẹ̀ bá rìn bọ̀ nílé rẹ̀ àwọn mẹ́rẹ̀ ní kẹ̀kẹ́ àbí ẹ̀yìn òní bí a bá ní ẹwà gùn ẹmọ́ gùn o owó haramu bàbá wọn fi ra kẹ̀kẹ́ o èyí táwọn mọ̀ sáré tẹ̀lé wọn lónìí wọ́n ní wọ́n wà wà deserted ara wọn wà sú wọn nígbàtí yẹn bá lówó táwọn èèyàn ń sá fún pẹ̀kọ́dà bọ́ báwọn mọ̀ bá jẹ àjẹ òun nìkan kọ́ kò ní mọ́ lórí jẹ́ òun kàlùkọ́ sọ fáwọn ọmọ rẹ̀ pé báwọn ọmọ rẹ̀ bá gbùn yí ní búrẹ́dì àjẹkù ẹmọ́gbà o búrẹ́dì àrámù ni mẹ́bá ni ẹwà gùn kẹ̀kẹ́ ẹmọ́gùn owó àrámù bàbá wọn fi rà fún rẹ̀ yóò sú rẹ̀ pé kí lòun lówó yìí sí so kò sí tí yẹn encourage àwọn èèyàn láti lówó àrámù opposite ni lónìí owó halali gan ni ọjọ́júmọ́ pé kọ́dà ìyàwó ma wí fọ́kọ́ rẹ̀ gbẹ̀ iná ẹ̀bẹ̀rẹ̀ báwọn ẹgbẹ́ yìí ti ń se bó làwọn ẹgbẹ́ wọn se sálárì náà lẹ́ jòkótí kí ni kó jòkótí bàbá kọjá sí wájú ahmad ta ń pé àwọn rere báwọn wọn bá se tán tí wọ́n láwọn lọ bí sẹ́láàárọ̀ tán bá ti se tán ńgbà wọ́n bá fi gbẹ́sẹ̀ létà báyìí wọ́n wà fà wọn mú tó dáṣẹ̀ lọ ta pé ẹ̀dàkùn lílọlẹ̀ ń lọ yóò ẹmà pé gbogbo ń tí ẹ bá mú wá náà làwọ́ jẹ ẹ̀dàkùn ẹmọ́ mú haramu wá bá wa ń lé o báwọn ìyàwó sálàfù jorínù ìtẹ́mọ̀páwọ̀ ọmọ ibi tẹ́ ń lọ o àmẹ́ ẹ̀dàkùn torí tọ́lọ́un ẹmọ́ mú haramu wá fẹ́mi àwọn tò ní kí ń ti àwọn ọkọ wọn ẹ̀rí bàbá kìíní ni ẹbẹ́jọ bẹ̀rẹ̀ ńgbà kẹrẹ ẹ̀bẹ̀rẹ̀ ní wọ́n ti ń se bó wọ́n ti ń se ní tó ní sírò torí náà àfi kí a padà síbi pé olúwa ní nkankan ẹ̀tọ́ oní nkankan èèwọ̀ ọ̀rọ̀ ìpẹ̀kọ́ ọmọ nàìjíríà náà lèmi lópin ìgbà tí a bá kù ńlá pé kíyàn sá lówó gbogbo bí ó ti rèwó kórí àwọn ẹ̀ǹkọ́rẹ́jì kíyàn orí bí ọba ti rí nù kò síbi tí ó ti rí ju pé àfikókó tèèyàn mẹ́wàá ogún ọgbàpọ̀ ní kọ́sọ́dì òun ni pé society encourage ẹ̀ àwọn ní ìwádìí mọ́ gbogbo bí gbé àpá òtí wọ́n lò ti hìtì gíní kàkí ló hìtì ẹ́ káàkì olúwa ti kìlọ̀ fún wa o pàtàkì jùlọ àwà mùsùlùmí látàzálù kọ́dà mabni adama yau malkiyama hatta tus'al an arba au an khams mbùlà wá ti gbàgbé léyìn anábìlẹ́sẹ̀ èyàn ní yẹ́

gbogbo ọmọ annabi adama ni ọ dáhùn questions méjèèjì wọn lọ fi yẹ kí ti musulmi ọ ti ẹ̀ yàtọ̀ tàkọ́kọ́ ń bá gbogbo wa wí gbogbo ọmọ nigeria gbẹ̀sìn tọ́ bá wo sìn àfi ká change pàtí ń bá lọ yọ́ dá kọ́dà àwọn tí tí wọn ti ẹ̀ táwọn náà táwọn ti ẹ̀ bẹ̀rù ọlọ́run bí ti wà iná ọlọ́run tó ní ó yí àwọn débi pé bábàjẹ́ ìgbádùn ayé iná àgbọ̀dọ̀ máa ṣe báyìí but in addition to that awa musulmi tí wọ́n ti wá mọ̀ pé bọ́bá ti lè wó kójọ ọ̀pọ̀ ní ó kéré ni olúwalọ́ àǹsà méjèèjì kò sọ́nà rẹ̀ mbolo ti rí mbolo sì náà sí èyí tuntun wá ń pààyàn lẹ́kún ni pé ọ̀pọ̀lọpọ̀ ọkà kojọ ni òun kí ọ̀nà wọ́n ròyìn in most bọ̀tí wọ́n ló kójọ ìwọ́lọ́lọ́wọ́ bí kẹfà ìtàsábà mọ́lójírí òun là nábi ṣe kìwà ń lọ́nu hadith imi sọ̀lọ̀sọ̀lọ̀ anábi kọ́ àwọn sọ̀hábẹ́jọ ń kọ́kọ́ ó ní ayyukum mẹ́lù wọ̀rọ̀fẹ́tìhì àhábù ilẹ̀ihì mímàlìhì gbogbo ń bẹ